dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ sórí ètò yín ètò àkójọpọ̀ kókó ìròyìn fún ti òpin ọ̀sẹ̀ olúwaṣèyí jọládé oníròyìn buhari àti ọ̀ṣínbàjò yóò gba abẹ́rẹ́ àjẹsára covid-19 ní ọjọ́ àbámẹ́ta ààrẹ muhammadu buhari àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ní ọjọ́ àbámẹ́ta Saturday ni wọ́n yóò gba abẹ́rẹ́ àjẹsára covid-19 tí gbogbo ojú yóò máa wò wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán bí wọ́n ṣe ń gbà á dókítà Faisal Shuaib adarí àjọ àpapọ̀ fún ètò ìlera National Primary Health Care Development Agency ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀tónilétí tó wáyé ní ilé ìjọba Shuaib tẹ̀síwájú sí pé àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n kọ́kọ́ máa gbà ní àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àpapọ̀ ti ìlú Àbújá lẹ́yìn náà ni ààrẹ igbákejì rẹ̀ àti àwọn olórí mìíràn yóò gbà èyí tí yóò fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní ìgboyà láti gba abẹ́rẹ́ náà èyí tí kò ní dín ní mílíọ̀nù mẹ́rin tí wọ́n tààrẹ sí orílẹ̀-èdè yìí. ọwọ́ tẹ́ ẹ fi mú ẹgbẹ́ ESN àti IPOB ni kẹ́ ẹ fi mú àwọn oníjàgídíjàgan gómìnà otom ló sọ bẹ́ẹ̀ àparò kò ga jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè gómìnà ìpínlẹ̀ benue samuel ortom ti ní àìtẹ̀lé ìdájọ́ òdodo ní ìwà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń wù nípa fífi ọwọ́ líle mọ́ àwọn ẹgbẹ́ tí ó ń jà fún ìdásílẹ̀ biafra ipob àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìlà oòrùn eastern security network nígbà tí wọ́n fi ọwọ́ pa àwọn olè ajínigbé lórí láti máa gbé ìbọn ak forty seven gómìnà tom sọ ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn bbc ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé òun ò fara mọ́ àwọn ẹgbẹ́ méjèèjì yìí nítorí ìṣe wọn kò bá ìlànà òfin mu ó ní síbẹ̀ tí ìjọba bá fi ọwọ́ líle mú àwọn fúlàní darandaran bí ó ṣe mú àwọn ẹgbẹ́ méjèèjì wọ̀nyí ó ní ogun àìsí ààbò lórílẹ̀‐èdè yìí yóò ti di ohun àfìsẹ́yìn tẹ́gun fi ṣọ ó tẹ̀síwájú pé púpọ̀ nínú àwọn fúlàní darandaran náà ni wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n tí wọ́n ń pa àwọn ọmọ nàìjíríà nípakúpa ó wá ní ìwà kì í fi oníwà sílẹ̀ àti wípé kò sí bí a ṣe lè ṣe èbòlò kó máa ń gbẹ́. àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n lé ní mílíọ̀nù méjì ti fi orúkọ sílẹ̀ fún abẹ́rẹ́ covid-19 láàrin wákàtí mẹ́rìnlélógún àwọn àjọ elétò ìlera àpapọ̀ National Primary Healthcare Development Agency sọ wípé ó lé ní mílíọ̀nù méjì ọmọ orílẹ̀-èdè yìí ti fi orúkọ sílẹ̀ fún abẹ́rẹ́ covid-19 láàrin wákàtí mẹ́rìnlélógún faisal shuaib adarí fún àjọ náà ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní iléeṣẹ́ amóhùnmáwòrán ó ní ọ̀pọ̀ ènìyàn ní inú wọn dùn sí dídé sí abẹ́rẹ́ náà dé sí orílẹ̀-èdè yìí tí inú wọn sì dùn láti gba abẹ́rẹ́ náà ó ní láàrin wákàtí mẹ́rìnlélógún tí àwọn ṣí ìforúkọsílẹ̀ náà ní orí ẹ̀rọ ayélujára ní àwọn ènìyàn tí ó lé ní mílíọ̀nù méjì ti fi orúkọ sílẹ̀ ǹjẹ́ a lè fi òjò ìjọba àpapọ̀ gbìkà lórí ọ̀rọ̀ yìí ìjọba àpapọ̀ ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé nǹkan kan ni èèyàn ń ṣe gbẹ̀yìn wọ́n ní ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Sanfara yóò jẹ́ àṣemọ lábẹ́ ìṣètò ìjọba ààrẹ muhammadu buhari mínísítà fún ètò ọkọ̀ òfurufú sẹ́nẹ́tọ̀ addis rika ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lẹ́yìn ìpàdé tẹ̀ẹ́kótó tó ṣe pẹ̀lú ààrẹ ó ní ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti rí i wípé jíjí kó tí wọ́n ń jí àwọn ọmọ iléèwé kó ní orílẹ̀-èdè yìí yóò dópin ó fi kún un pé ìjọba ààrẹ buhari ti gbé gbogbo ìgbésẹ̀ tí iléèwé yóò fi wà ní ààbò tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kò fi ní wáyé mọ́ àjọ ACS sọ fún Màtàwálè láti ṣí aṣọ lójú eégún àwọn tí wọ́n wà lẹ́yìn ìwà ìjínigbé ó sì ti dá wọn lóhùn àjọ Arẹwà Arẹwà Consultative Forum ti sọ fún gómìnà Zamfara Bello Màtàwálè láti dárúkọ àwọn tí wọ́n wà lẹ́yìn ìwà ìjínigbé ní ìpínlẹ̀ náà ní báyìí gómìnà náà ti sọ wípé àwọn aṣọ́gbà ilé ẹ̀kọ́ ọ̀hún àti àwọn mìíràn tí a kò fi ìdí rẹ̀ múlẹ̀ ni wọ́n wà lẹ́yìn òrò tí òrò ọ̀rọ̀ náà fi ń ké tí a kò bá gbàgbé Màtàwálè ti sọ fún emir mẹ́tàdínlógún ní ìpínlẹ̀ náà nígbà tí wọ́n lọ kí lórí ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé gíga government girls secondary school tí àwọn ajínigbé kó lọ pé ìyàlẹ́nu ló máa jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n bá mọ àwọn bàbá ìsàlẹ̀ àwọn ajínigbé náà èyí ló mú alága àjọ ACF alàgbà Audu Ogbe ní àìtó eyín kálà ń dọwọ́ bò ó àti wípé àbùkù ni ọ̀rọ̀ náà jẹ́ sí ilẹ̀ àríwá ó wá pe gómìnà náà níjà láti tètè dárúkọ àwọn tí wọ́n wà nídìí ìjínigbé ọ̀hún a kò ní rí jù báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́ẹ̀kan sí Olúwaṣèyí Ṣọládé Òníróyìn.